الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين قال المصنف حفظه الله الشرح الفعل لين علي أنتي أتك سواد الغضب خلق ذميم يجر صاحبه غالبا إلى ما لا يحب من الأعمال أو ما لا يحب من الأعمال الغضب ري ابن خلق ذميم كيس وتداو. كيسي انتين ما في يقهو bí ọlọ́run bá fi ṣe àdánwò fún yàn kọ́ máa rí ń rí pé á wíkínẹ́sì tòun ni ibi mo wíkì kìí ṣe tí èèyàn máa fi yọ yìí ìgbà ọ̀sẹ́ni ó lè bínú tó mínú gbogbo yín o kìí ṣe pé kólókún tẹ̀mí kìí ṣe tí wọ́n máa fi kíyàn pẹ̀lú kìí ṣe tí wọ́n máa fi kí èèyàn pé áá ọba gbé lọ́rọ̀ bínú ni o nàmbà wán làwọn alájí o kódà o ẹni wọ́n bá ń rí báwọn fún wọ́n ń tàn ni o wọ́n ń tàn ni o máa fi yàgàn pé a ọba gbé ìlú ọ̀rọ̀ bínú ìkọ̀sẹ́ni ó tó bẹ́ẹ̀ nù yín kódà o mọ̀ pé òwú ìkì síbẹ̀ ń nu o ọmọ wa téèyàn bá ti wá mọ̀ yọ ọmọ wa ṣe kínni yọ ọmọ wa ọ̀nà àbáyọ tí ọmọ dínkù ara tí ọmọ dínkù òun nẹ́bí kọ́ wa o sallallahu alaihi wasallam. يجر صاحبه غالبا إلى ما لا يحب من الأعمال àfàláwà rí pé gáàlíban ètò pọ̀jù nínú rìsọ́ọ̀tì ìbínú ètò pọ̀jù ń bẹ òun ni pé yóò lédi ẹni tí ń bínú lọ ibi tóun náà ní fẹ́ bọ́bá padà rí ọmọ fi láwọn àlùfáà ní ẹ̀rí bẹ̀rẹ̀ bínú bí wèrè ni kẹ́nẹ̀ parí rẹ̀ àbámọ̀ gáàlíban fàlẹ̀ tó pọ̀ jù 90% àbí jù bẹ́ẹ̀ lọ nù bínú èèyàn padà kábàámọ̀ láàbá ah, máa o ti o ti àmọ́ o ti bàǹkẹ́jẹ́ o ti sọ̀rọ̀ kọ̀rọ̀ o ti fọ́ nǹkan mẹ́lẹ̀ ti nǹkan o ṣe é tún ṣe o ti bàjẹ́ kódà bí òwú síta ọ̀nà tí máa o. huwa mina tọ́. kúnmọ́ ẹ̀já lọ mọ́ o ẹ̀rí bínú pàtàkì jùlọ ìbínú tí ọba ti pọ̀ jù ìbínú tí o nídìí binu tí ò tí ò lálà àfààní ṣètọ́ nìyí o ṣètọ́ nìyí lànàbí fi wo fárakùnrin tí ń bínú pé mo sì mọ nǹkan kan tó bá wí gbogbo tí ń rí tẹ́jẹ̀ rẹ̀ ń ru tí ń tutọ́ sókè tí ń fojú gbà yìí kò bá lọ lára ẹ̀ kí lànàbí ni ó wí a'udhu billahi minash shaitonir rajim èyàn náà tó lẹ́rìí pé ṣètọ́nì lọ lọ́wọ́ sí ìbínú tó ń bí ni o falidhalika awsa ar-rasulu sallallahu alayhi wa sallam bil-bu'd anhu وأرشد إلى ما يخفف حدته عند وقوعه ẹ̀rin torí ń ta wí lànàbí fi kì wá ń lọ pé ẹ̀jìnà sí bínú ẹ̀jìnà sí bínú o kọ́dà gẹ́gẹ́ bí aláàánú tọ́lọ̀ sí ànábì sọ́dọ̀gbà ọ̀sán ó tún tọ́ wa sọ́nà ọkọ wa kí láà máa ṣe tààfi máa di ìbínú kù oníbà ọba wà ní orí ìdúró ó ìjókòó bí ọba lọ lórí ìjókòó ó ṣe kí ni ọ̀fẹ̀gbẹ́ lélẹ̀ ó ṣe a'udhu billahi minash bíbí náà tiẹ̀ tí ì lọ gbogbo àwọn eléyìí ọmọ ṣe kínní ọmọ dìbò kò ní yí o ti ba nǹkan jẹ́ tí ọ wá kábàámọ̀ lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ alfawaid torí náà àwọn àǹfààní tí àrímú ọ̀nà ta kàí ni o al'ula alákọ̀ọ́kọ́ wasiyyatu rasuli sallallahu alayhi wa sallam bitarkil ghadabi وامتداحه لمن يملك نفسه عند الغضب kọ́kọ́ àǹfààní tá a ṣe ni pé àṣínú àsọ́ọ́lẹ̀ ànábì inú kìlọ̀ ànábì sallallahu alayhi wa sallam oníkéyàn ọpa ìbínú tí o abalára akílà ànábì sọ̀kalẹ̀ fún wa ọsọ̀kalẹ̀ fún wa pé pa ìbínú tí o pa ìbínú tí o kọ́dẹ̀ yóò nìkan kọ́ ànábì tó yin ẹni tí ń kápẹ́ ẹ̀mí ààrẹ nígbà tí ìbínú bá gbé àdéhìí ta kà lánàá àbíjẹta làfa ń rí fáàsì o ànábì ni ẹni ó lè la àyàn mẹ́lẹ̀ kálágbára bí wọ́n bá ń jà o ẹni tí ó lè la ẹnì kejì mẹ́lẹ̀ òun kọ́ kíni òun kálágbára ọ̀lẹ́ńtọ́ kápá ọlágbára lórí ìbínú ara rẹ̀ bíbínú bá dé yóò wo kí ni ó jẹ́ outcome kí ni result ìbínú yìí yóò wá fún rẹ̀ náà ni ó gbomi tútù sí ọkàn rẹ̀ ànábì ní ìwọ tó o àfáàníyà ẹlẹ́ẹ̀kejì irshadu man ghadib wa huwa qa'imun an yajlisa fa in dhahaba anhu al-ghadabu wa illa sí láǹfààní náà ni pé ngba bínú ba de t'i ọ̀fẹ́ ma ń tó se ma mọ́ ni n tó se ní pé bọ́ lori wà lórí ìlú jókòó ẹnu pọ̀ kú ìlú jókòó òun ọlọ́run ti pé lọlẹ̀ bí ọba lọlẹ̀ lórí náà segini, ni ẹgbẹ́ lélẹ̀ bàbá ni ewu lẹ́ ń lọ́kọ́ wa bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam أرشاد الرسول صلى الله عليه وسلم من غضب أن يستعذ بالله من الشيطان الرجيم ọ̀nà tó lè kọ́ta nẹ́bí kọ́ wa pé ara ń tí dí ìbínú kú tí è jẹ́ kọjá síbi téèyàn kábàámà lẹ́yìn ẹ̀ ọ̀nìgbà tó bá rí tìbínú bá dé ìkọ́ra rẹ̀ yóò di ábíìtì fún ọ pé a'udhu billahi minash shaitani أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم pẹ̀lú ògùn ọlọ́mbà ànábì ti wí òun bẹ́ẹ̀ ni ó rí ànábì ní mọ́ mọ́ nǹkan kan tó bá wí ògbóǹtí ń rí òun ni ó lọ ògbóǹtí ń fàbínú èṣù ní ó sì ti ní kọ́lọ́run ó sọ níbi aburú rẹ̀ yóò sì sọ ọlọ́mọṣà sọ gbogbo wa ń bi aburú èṣù kò sọ wa ń bi aburú bínú ẹ̀mí ara wa náà kọjá wà nínú ẹ̀ńtọ́ lágbàá tá nàbí júwe pé òun lẹni tó kápá àbínú ẹ̀mí ààrẹ o wasallillahumma wasallim wa barika ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in